to, uh, we are tired of it. That's our fault for our president, Mr. Tinubu. But this is not his promise for us. We are tired of sovereign. Gari wọn, ẹ̀wà wọn, gas wọn, everything it don't cost. We are tired of it. Even power now. we are ti pọ̀ jù. No more endurance, no more endurance of it, no more endurance. Okay, give me fẹ́ kọ́ ṣì báyìí ó ti sú wa. ilẹ̀ fẹ́ kí wọ́n. tí agbára rẹ̀ wà ká kó resign kó resign this is what uh, Sunday Igboho is fighting for us. Eh, àwọn ọlọ́ta ti jáde o wọ́n lè fi pa wá lọ́ta o wọ́n ti blọ́ọ̀kì gbogbo ọ̀nà o mo ṣe ń lọ bí iṣẹ́ ni wọ́n ti blọ́ọ̀kì ọ̀nà lọ́ta o. high blood pressure low blood pressure come come by the time and cure the problem. ọ̀nà lọ́tà o. ó ti fẹ́ di wàhálà lọ́tà o. ọ̀kẹ́ ayọ̀ a ti dọ̀tà wú bọ́ta bọ́ta kó wá kó wá sọ̀rọ̀ fún wa kó lọ́ta bọ́ta o. ògógóró kan ní pọ́blẹ́mù nàìjíríà pọ́blẹ́mù wa kó má gbàṣẹ́ lọ́wọ́ wa o. Nigeria citizen! Nigeria woman! Nigeria woman! fi owó oṣù tó wá ná o owó mọ́tò ti gbé gbogbo sálárì lọ o. ó máa jẹ̀bi o ó máa jẹ̀bi o ó jẹ́ kúrò lọ́nà á máa lù ẹ́ sí i. pessoas se ó máa dá wàhálà lẹ̀ dùn. ìwọ òun ni kò ní sùúrù kó jẹ́ kán lọ. on the 4th of February and discovered that the teaching of Michael Kessler and Joseph Patrick is number one number post here everybody wan post here you know what Nigeria o. and then we all know that the problem of the country now is unemployment economic crisis of one and we have equally discovered that NAFDAC has decided to show. yo, yo, yo. bàbá Tinubu a máa ń pe kínní lọ́wọ́ ẹ̀ ó máa ń láró nù a máa ń pe lọ́wọ́ ẹ̀ ó máa ń láró nù ẹ wo míìkì tí mo lọ rà tó bá sí àwọn èèyàn sọ pé ẹ wò àbí wọ́n ti já táwọn bá pa golo ni mo fi wá dì sí fún yín míìkì six hundred naira six hundred naira míìkì three crown ni o píìkì míìkì ò tẹ̀ ṣe rà tiẹ̀ tẹ́bá tó ra pick milk fake ló pọ̀ jù torí pò tí wọ́n tírí kàrà tàbí kára dọ́gbọ́n lè ohun rèé o ṣe ti rí six hundred and fifty eh, six hundred naira ẹ wo mílò sáṣẹ́ẹ̀tì bóyá kéré tó yìí láìjọ́ tó ti bí mi sílé ayé bàbá mi ò ra mílìkì sáṣẹ́ẹ̀tì ìdágolo mò ń rà even gan láti ẹ̀ tó sì le tó le koko díẹ̀ mo ti ra golo mílìkì mo ra golo mílò bàbá ẹ wọdún yìí sáṣẹ̀tì mo rà yìí sáṣẹ̀tì mílò ni mo àlè àfọ́ọ̀dù wọ́n ta ilé fún mi ní one twenty five naira ẹyọ kọ̀ọ̀kan ó wá jẹ́ two fifty naira ní méjì pẹ̀lú míìkì six hundred naira ẹ wo búrẹ́dì tí mo rà èmi tí mi kì í jẹ búrẹ́dì ẹ wo búrẹ́dì ẹ mọ ẹtọ́ta fún mi five hundred naira ah bàbá Tinubu a máa ń pe kíni lọ́wọ́ ó máa ń láró nù ah èmi máa sọ tí wàhálà máa ṣẹlẹ̀ ṣé tàbá jẹ ráìsì sìn tá à ń jẹ bà bó ṣe wọ́n tó ṣé yẹn la máa jẹ everyday ọlọ́mọ kí ọ̀lọ́ ní diabetes ká má tẹ̀lé jẹ nǹkan tó máa tó àwọn ní true kí ní ká má tẹ̀lé jẹ mi sára ẹ wo mílò tí mo rà bàbá bàbá ẹ dákun ẹ ẹ ẹ má dá wàhálà lẹ wàhálà máa ṣẹlẹ̀ ibi tó ibi tó ń jẹ bá ti tí ó bá ti sóúnjẹ wàhálà máa ṣẹlẹ̀ èlò sálárì mi sálárì mi oúnjẹ eléyìí tí mo kàn fẹ́ jẹ lásán ẹmọ ètò ẹnu etí mu ná ok eléyìí six hundred pọ̀mọ́ two fifty èèlò nìyẹn ẹja sí tábà fi two hundred mọ́ six hundred eight hundred kọ́ nìyẹn pẹ̀lú ó jẹ́ eight hundred and fifty naira ìyẹn lélẹ̀ nìkan o búrẹ́dì five hundred ẹ ó jẹ́ one thousand three hundred and fifty naira ní nǹkan tí mo kọ̀ ra yìí o tí n bá láwọn ọmọ wẹ́wẹ́ lọ́dọ̀ ẹ tẹ́gbọ́n sì gbé lọ́dọ̀ mi ṣé mo rí dájẹ́ ṣé eléyìí ṣé ó lè yó wa àbí àdẹ ní mu tíì mọ́ tí àtún ní mu tíì mọ́ àtún ní jẹ búrẹ́dì àní àtẹ̀rí sàndí ìjẹmọ́ nǹkan tí ìyá mi fi bọ́ mi kọ́ mo fi bọ́ ọmọ mi nǹkan tí ìyá mi fi bọ́ mi bàtí mo wáyé kéré kọ́ mo fi bọ́ ọmọ mi nígbà mo wáyé kéré mo ń jẹ sàndí ni mo ń jẹ géṣà ṣé mo lè dábàá ìfọ àwọn ọmọ mi ń sìn tí ìbá ti sáwọ gbó lọ bàbá Tinubu bàbá Tinubu ọmọ olódò wàhálà ti wà wọn ti ń lé wa kiri gbòòrò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 Drive TV. Thank you, Chloe. Drive TV. Driving you around the world.